اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته نعم adúpẹ́ fọlọ́n tí ọpẹ́ tọ́ sí àṣìyàn ànábìwá Muhammad sallallahu alaihi wasallam náà ní àṣàlásì ìlànà ṣe fún ànábì kí àtọ́lọ ọlọ́run kó mọ́ bá pẹ̀lú àwọn ará ilé ẹ̀ kárí gbogbo sàábí pátápátá kí ọlọ́run ọlọ́run kọ́lọ́ mẹ́jọ fò àwa náà rò súrọ́tùlẹ̀ àárọ̀ súra 7 áyà 55 56 òun ni àgbéyẹ̀wò níbi tá a ti kẹ́kọ̀ọ́ wùjúbù dùá ilá ìtààlà fa inna dùá wal ìbádà ìjọ́ranyàn kí a máa ṣàdúà torí pé àdúà ṣíṣe ìjọsìn ni ẹlẹ́ẹ̀kejì bàyánù àdábì dùá àlàyé àwọn ẹ̀kọ́ tí ń bẹ fàdùá wa ó wá ayàkúnà dáa ìdọ̀rí àmùtàdà líla ó náà ní pé ẹni tí ń bẹ lọ́hùn kó jẹ́ tí ó máa ra wọ́ rẹsẹ̀ tí re le rẹ̀ lẹ̀ tí ó parú burúkú fọlọ́hùn tí ó sì máa pe ọlọ́run jẹ́ẹ́jẹ́ pariwo وأن يكون حال الدعاء خائفا طامعا ipò tẹni tí ń sin bẹ lọ́wọ́ wà yóò jẹ́ ipò kọ ifá ń tọ̀ mí à yóò máa bẹ̀rù ẹ̀ṣẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ yóò ní jẹ́ ìdínà fàdúrà yìí ìjọlọ́run ní jẹun níyà àdúrà yìí tọ́ mí yóò sì jẹun tí yóò máa nírètí yìí gbígbà rẹ̀ àti àánú ọlọ́run pé àánú ọlọ́run ó gbòòrò wa Allah yata'adda fi du'ai bi du'ai ghayri Allahi ta'ala aw su'al ma lam tajri sunnatullahi bi ta'i ó náà ni kí èèyàn sì má kọjá àlà níbi àdúrà pẹ̀lú ìtumọ̀ pé ká má pè ẹlòmíì yàtọ̀ sí Allah ká sì má pè ẹlòmíì mọ́ Allah ká sì má béèrè ń táwa náà mọ̀ pé mustahil ń tí ò sínú àdámọ́ bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá ayé bí kéèyàn ní ọlọ́run dákun ṣe mí nígbàkejì ẹ̀ yá Allah jẹ́ kí n di gbàkejì ẹ̀ ìgbàkejì ọlọ́run bí ibò tàbí ọlọ́run ṣe mí lánàá bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí ọlọ́run òun ti darúgbà ẹ̀ sọ ń dọ méje padà jẹ́ kó ń dọmọ ọdún méje burú àwọn nǹkan bẹ́ẹ̀ kọjá ara rẹ̀ ká sì máa ṣàdúrà nílànà tọ́lọ́wọ́n bá tó ní àgbàṣe àti tànẹ́bì ká tó ṣàdúrà níkọ̀ṣe àwọn sálàf kò sí nínú ìlànà àwọn sálàf ká máa ṣàdúrà kí àwọn máa sọ pé ya Allah ya Allah ya Allah ya Allah mo fẹ́ ṣe ya Allah one thousand kò bá ìlànà àwọn sálàf ní Ya àdúrà ọlọ́run ọlọ́run ọlọ́run sáà ń pe ọlọ́run ọlọ́run nígbà ẹgbẹ̀rún kí ni tó bá láàkáyè ẹnìkan dọ́dọ̀ ẹ bàbá ò bàbá ò bàbá ò ṣé kè é borí ẹni ti dàrú kí ló ń wá rahman irhamuni yá razak orzokuni ẹ̀rí ọlọ́run ọba oníkẹ́mi ọba olùpèsè pèsè fún mi mo rò bó ti yé bá a sì máa ṣàdúrà nìyẹn ṣùgbọ́n kí ẹ̀yàn gbàdé lé wọn ṣe ẹ̀rìkà ẹ̀lùmí wọn nìkẹ́ ẹ̀yàn ṣe yá alá yá alá 1000 kò bá ìlànà báwọn sàábé bí wọ́n ṣe ń ṣàdúrà kò bá mu àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sọ̀ábà àwọn tábì kò bá mu àwọn tó tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwọn tábìrù tábìrìn kò bá mu bẹ́ẹ̀ sì ni a gbọ́dọ̀ pé ọlọ́run pẹ̀lú orúkọ míì tó yàtọ̀ sọ́lọ́run ní àníyàn pọ́lọ́run là ń pè irú rẹ̀ ni àwọn orúkọ kan tí ò nítumọ̀ tàbá béèrè pé kí ni ìtumọ̀ kí ni ìlédè lárúbáwá kò ní ṣe sọ kò ní ní yárọ́kà yáyìí kí ní jẹ́ rọ́kàyà ìlú sórúkọ ọlọ́run ní rọ́kàyà ìlú jórí inú Qur'an sórí inú súnnà gbọ́dọ̀ yẹ pé àwọn kan sọ pé ànábì wa Yunus nígbàtí ẹja gbé orúkọ yìí ló pè tí ẹja fi pọ̀ ọ́lẹ̀ ọ̀rọ̀ yẹn wọlé ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Kùránì ìtọ́lọ̀ ń sọ ní Kùránì pé wà láọ́lá náà nínú ìmọ̀sàbí tí ìbá ikú bẹ nínú àwọn tí ń sáfọ̀ mọ́ fọ́lọ̀ subhanallah ni ó ṣe lẹ́yìn wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé ọ̀rọ̀ dídùn náà ẹlẹ́ja tó gbé ẹjẹ́já gbé nìyẹn ọ̀rọ̀ tó sọ nìyẹn ismùlá ilẹ̀ àádọ́mù ni ismùlá ilẹ̀ àádọ́mù orúkọ ọlọ́run ọba tí wọ́n pè ní ismùlẹ̀ àsánù àádọ́mù orúkọ ọlọ́run tó pè ní ibi ìdá yóò yóò yóò yóò jẹ̀pẹ̀ yóò wà ìdá sókìlà àátọ́ bẹ́yẹn bá sì fi tọrọ nǹkan tó fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run yóò fi ilé ń tàn lọ́wọ́ ìlàhà ìlà àǹtà subhanaka inni kuntu min ìtọ̀rọ̀ akínyìn tó àhámọ́sà tọ́kù ní ìlú lábáwá ẹ̀rù kò ní ṣe ìrìn èdè sọ lórí jẹ́ pé tíra tí a ń pè ní a gbọ́dọ̀ jìnnà sí ìmọ̀ kan bá káàtì sí tó wà wà nù àti ìwà àti wọ́sà wákà àgbàláwa ó wà nù sọ́rọ́tò ìmúlẹ́kù tàbárọ́kà ó wà ní Quran rẹ̀ kí làwọn ará bá ṣùgbọ́n àti ìrìn yútúbà ti mẹ́lẹ̀ ní yútúbà àwọn àwọn orúkọ kan bẹ́ẹ̀ tí wọ́n pè tí ò sẹ́rì orúkọ ọlọ́run èyí gbọ́dọ̀ mọ̀ pé orúkọ bá ń kò bá ìlànà àdúrà tànábì àti tàwọn sàábì mọ̀ ìyẹn lọ́lọ́run ní láti àjádù àwọn ẹ̀kọ́ tá a kọ́ lánàá nìyẹn a sì gbọ́dọ̀ mọ̀ pé màláìkà tàbí ká pé dáadáa fún rẹ̀ oríire máa bọ̀ lọ́dọ̀ mi owó máa bọ̀ lọ́dọ̀ mi ṣé wọ́n ló dáa fún oríire máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ lè mọ̀ bóyá gbọ́ fún ẹ̀ ṣé báwọn èèyàn máa ń ṣe wọ́n máa pè é ìlú yẹ pé oríire máa bọ̀ lọ́dọ̀ mi kò ní í dá ọlọ́run yóò béèrè pé ṣé wọ́n ló dáhùn ọlọ́run ṣe mí lólórí ni wàá wí yá Allah. ìjàálì nínú sùwàdà ṣe nílọ́kàn ní àwọn olóyìnbó ìjàálì sàáìdà ìtààmà sọnù ni ọlọ́run ṣe mí lórí ni owó máa bọ̀ lọ́dọ̀ mi rárá ìyá ọ̀rọ̀ za kú òrùzókù ni ẹgbẹ́ àgbà àgbà wá kí ní kẹ́yìfà kàkọ́ fún fàkọrọ̀ wà lọ́rùn rọ́ọ̀sì fún ọdún rọ̀ṣà kọlẹ̀ àkùyárọ̀ wà lẹ́hìntà kí ló dé tó ń páyà òṣì tí wọ́n náà lórí gbèsè tí ẹni tó jó ní gbèsè ẹni wà á pè rò pé àwọn ẹ̀kọ́ yẹn ṣe pàtàkì ìgbésí ohun orin àti ijó àìfún ṣàdúrà ní ọmọ akọrin tó lóun ṣàdúrà rárá kò mú orúkọ Ọlọ́run ní tàbẹ̀rù àyìn èèyàn ní máa jẹ́ kó máa kọrin kó jẹ́ ní tó rẹ̀ rà rẹ̀ ẹlẹ́fọ́ lọ́run lásìkò yẹn tàbẹ̀rù àyìn وخيفة وادعوه خوفا وطمعا èèyàn tó jìnà sí i tó gba àbáwọn ń lọ sí iṣẹ́ òru pẹ̀lú orin lẹ́ẹ̀kọ́ níbẹ̀ títí títí lè mọ́ àdúrà fẹ́ǹsì yẹn kò bá ìlànà súnà mu kò bá ìlànà báwọn fi ṣe ṣàdúrà mu kò bá tàwọn sáábì mu kò sì bá ti ta wọn kò bá tàwọn tábì àwọn. ẹgbẹ́ àwọn kan lọ bí àdúrà gbàdúrà ní ìgbọ̀gbẹ̀dá

kò bá mú ọlọ́run pàṣẹ sí ọlọ́run gbà ìnáná àmúrú ìdá àrọ́dà ṣe à áyàkú lálá òkun fáyàkún fi kún sọ́rọ̀ mi jẹ́ orí bẹ́ẹ̀ ó parí déédé tún mú lọlé àṣẹ yóò ṣẹ̀ṣẹ̀ mú yóò wà lọ́dún sílé àṣẹ rárá gbogbo àwọn ọ̀rọ̀ báwọn kò bá mú àbíkẹ́ ẹ̀rọ máa ń ṣàdúrà àwọn àdúrà tó wọn yáhùwà yáhùwà yáhùwà yáhùwà yáhùwà yáhùwà láìláà yáhùwà kò kọ̀rẹ́tì húwà ò sí orúkọ ọlọ́ndọ̀ mírù ní húwà ọ̀rọ̀ arọ́pò orúkọ ni ilẹ̀ ohun ilẹ̀ tó jẹ́ pé kò sẹ́lò ní ààfò ohun ohun ò sí orúkọ ọlọ́run ọlọ́run àlọ́ tí ó bá húwà yóò ti kọ́kọ́ ara rẹ̀ ní tó ń ṣe lè ní ẹni ni orúkọ àwọn ẹ̀sìn ilẹ̀ China àti India ló sọ pé irú statement name of God ẹ̀bá délẹ̀ àǹkà tí wọ́n bá bẹ̀rẹ̀ meditate wọ́n jókòó fún àmọ́ ìṣẹ́ tí wọ́n kọ́ wa ń bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ń pè yẹn ní medi focusing nǹkan tó wà tí wọ́n tún pè ní meditation nǹkan tó wà tí wọ́n pè ní transmigration so oríṣiríṣi ṣùgbọ́n kí ní ìlú kọ̀ọ̀kan máa ṣe tó bá yá wọn lẹ́nu ní ìrìn orin lọ yóò tàbí òun ìkan wà tó ń pè ní soul travelling ìkan wà tó ń bí astral travelling ó bá ń kan ẹni ní ká lọ mọ ká o ẹni tó bá ní mọ àkídà tó lè mú un àìjẹ́ bẹ́ẹ̀ ló sọ yàn nù pátápátá lè ló sọ nù kó lójú ọ̀nà tààrà kò sí híhú nínú ọkọ̀ ọlọ́run wọ́n tún tẹ́yìn bá sin ọlọ́run délé ìdá tó bá ṣá àkárò tó nìkan ìyá lè pe ọlọ́run ló ń kọ tó bá wù rárá ìrètí lè pe ọlọ́run ní dùn dá dùn dá bá àwọn kèfèrí àwọn nàṣàrà lè ṣe bẹ́ẹ̀ èṣù ló sì ń gba orí ahọ́n wọn sọ̀rọ̀ torí pé lásìkò yẹn àwọn ẹ̀mí òkùnkùn àwọn àlùjùmọ́ ti kó sí wọn lára ìdí yẹn rí pé wọ́n lẹ́nu mọ́yàn wọ́n bá ti lùlù dé nǹkan mú pátápátá bí ìgbà tó ṣàbá gún yàn tí wọ́n lè wọ́n rọ̀ kò sí bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mú yàn téèyàn bá ń ṣàdúrà abẹ́dúgbọ́ pẹ́ ní mú ànàbí ìrìn nígbà táwọn tó ń ṣàdúrà àbómú àbùbá kiri ìrìn náà lò sí wọn ààyè àwọn táwọn lè kọ́ ṣe nìyẹn ẹ̀mí ìlú ìyàwó Islam ṣùgbọ́n èṣù àbí kan náà àwọn ọmọ ogun ẹ̀ àwọn ìṣúná lè kó sí ìyànlá àjọ̀nú lè kó sí ìyànlá pé ó máa ṣe olè máa jó olè máa ṣẹ̀tọ́ púpọ̀ olè máa fò sókè olè máa gbárí mọ́lẹ̀ bẹ́ẹ̀ dùn kò ní ìdùn ó yàn dùn kí mọ̀ kò ní ìdùn orí bàbá rẹ̀ bá yà ìpínlẹ̀ bá kú bẹ́ẹ̀ mẹ́wàá kì í mú omi ti ìlú sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni olówó náà lè ti. ọgọ́lọ́n tó ṣàánú wa nígbà ń sàlàyé bẹ́ẹ̀ náà ní pé àdúrà ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta nu tá a kọ́ orí mọ́tòlì islam ìfìlẹ̀ ardi bi ṣèkì wà lè máa sí bàdà an aslaha Allahu ta'ala ní islam. ìjẹ́ èèwọ̀ kábàlẹ̀ jẹ́ lẹ́yìn àtúnṣe rẹ̀ nígbà tọ́lọ́run ti túnlẹ̀ ṣe pẹ̀lú kíni tawhid àti islam ọ̀rọ̀ yẹn la kò sí lẹ́yìn bàbá káyà méjì tàbí mú lónìí ọ̀rọ̀ ànábì Nuhu torí pé ilẹ̀ dáadáa lọ́lọ́run dá ilẹ̀ sọ́lọ́tù Fusilat ó dá ilẹ̀ ní ọjọ́ méjì àwọn nǹkan tó wà lórí ilẹ̀ òkè gbogbo ẹ̀ ọlọ́run fọjọ́ méjì dá ojọ́jọ́ mẹ́rin ọlọ́run wá fi ọjọ́ méjì dá sánmọ̀ ló fi jẹ́ ọjọ́ mẹ́fà bí Kùránì ṣe ṣàlàyé ẹ̀nìyẹn o àjọ mẹ́fà kí ló dá ó dá ilẹ̀ lọ́jọ́ méjì nǹkan tó wà lórí òkè gbogbo ẹ̀ ọjọ́ méjì sánmà òun gba ọjọ́ méjì gbogbo wa jẹ ọjọ́ mẹ́fà gbàtọ́lọ̀ ń sì dá ó ṣe ní dọ́gbadọ́gba lẹ́yìn náà ọ̀nà ádámù wá ń gbé orí ilẹ̀ ádámù ìṣẹ́bọ àbádámù máa ń ṣẹbọ ọlọ́run ní sí ṣùgbọ́n gbà tó lọ tán omi ẹbọ ṣẹ̀ṣẹ̀ wá dé á padà sọ ń ṣàlọ́ àwọn sọ́ọ̀tù náà lọ́lọ́run bí ànábì inú ọkọ̀ dìde ìkún nípa irẹ́ ní àdé ìsìláàmù lè áàbùdù rẹ̀ níbẹ̀ tó ti dáhùn ọlọ́run ni ẹ mọ́ balẹ̀ jẹ́ mọ́ báàdà ìṣìlá níhà lẹ́yìn bá ti tún ṣe gbogbo ń ṣàlàyé lánàá pé ìlú tiwa náà bá àti nílùú káàrí ti ná ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn àfá àti ṣàtúnṣe ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ni wọ́n ti parẹ́ ẹ tó kó ẹbọ yẹn jáde pẹ́lẹ́ ń tourism ní nǹkan bí ọdún márùn-ún àbí ní mẹ́wàá sẹ́yìn mò ń kìlọ̀ fún àwọn ìlú kọ̀ọ̀kan látòkú pé ẹbọ yìí ẹ tètè parí ẹ mọ́jì ó sí mọ́ kí àwọn kí ó kẹ́bọ́ tó dowó torí pé tíjọba fi bá ikó owó sí ẹbọ ní ìsìn tí wọ́n sọ di kọ́jọ̀ mọ́ yín lọ́wọ́ àti tourism ẹ̀rí pé yóò ṣòro fún yín láti fẹ́ bọ̀ yẹn lẹ́yìn pé kó báwọn ará Òṣogbo nìyẹn ìgbà pé ní ìsìn lóṣogbo ẹni tí ó pa ọ̀ṣun òṣogbo rẹ̀ ní ìmọ̀ tó bá wà ní àkọọ́lẹ̀ ọlọ́run lókun torí United Nations through UNICEF wọ́n ti wá gba ọ̀ṣun group as world monument ibẹ̀ yẹn gan kìí ṣe òṣogbo lónímọ̀ kìí ṣe ọ̀ṣun state kìí ṣe Nàìjíríà United Nations property ní ọ̀ṣun group wọ́n ti máa kí ẹ̀ wọ́n sì máa ṣẹ́gbọ́n lọ́dọọdún kílẹ̀ abẹ́ ṣe ní ìsìnkú àti ìwòdó fẹ́ ṣe kí nǹkan tí àjọ orílẹ̀-èdè àgbáláyé ti sọ pé àgbáyé ló ní gbogbo ibi bẹ́ẹ̀ sì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lánàá wúru wúru wúru ká ní wọ́n ti parẹ́ ń jọ mi ìjẹ́ ẹbọ ni ó di ní ìyẹn máa ń rìn ọlọ́run kó ṣàánú wa so bẹ́ẹ̀ náà làwọn ìlú wa irú òkè kékeré tí ò jọ yín lójú nígbà tí ọba bá kówó dé ní ìsìn tó rò pé wọ́n gan ó fẹ́ sọ pé nǹkan bàbá wa ni àwa la mọ bí ó ṣe ń ṣe àbí kìsìkò ìwọ yìí náà nígbà tó mọ̀ pé ó rówó ọlọ́run tó ṣàánú wa o wọ́n bá fẹ́ ṣọ̀ṣọ́ ògbó ṣogbó sí United Nations ó fún wọn lówó àwọn oríṣiríṣi bọ́dì from different countries ó fún wọn lówó federal government ó fún wọn lówó state ó fún wọn local government ó fún wọn àwọn ẹgbẹ́ ọmọ ìlú káàkiri lamẹ́ríkà ní Austria ní gbogbo ẹ̀ wọ́n ó fún wọn ẹjọ́ ṣífù wo ni ó wàá so mọ́ bẹ̀rù tí òun fẹ́ kí wọ́n ṣe ní next year nígbà tó mọ tó bá àwọn wọlé lọ́dún yìí bí àáfàá tó ní ìjẹ̀ṣu dá kí nìdí ó mọ iye iṣu tí wọ́n wá fi tàwọn lọ́rẹ̀ẹ́ nù ìjẹ̀ṣu lọ́dún yìí ilé kún ni ìjẹ́ tó àdọ́dún ti ń bọ̀ ṣé tí wọ́n bá ní ìjẹ̀ṣu kò bá ìsìnkú ṣé yóò sọ pé kò bá mu ní ọdún kan ní àdúgbò kan wọ́n ní kí wọ́n ṣe wọ́n pé wọ́n wá sí ìdúpẹ́ ìjẹsùn nínú mọ́ṣáláṣí wọn kò sí ojú jẹ́ ìdúpẹ́ ìjẹsùn mọ́ṣáláṣí ní ìṣẹ̀ríà ó ní bàbá yẹn lára torí pé owó tó fẹ́ rí ńbẹ̀ yẹn ó ní lára gan ọdún yẹn ó fẹ́ pa gidi ṣe bọ̀ tọdún kejì kò sí mọ́ torí owó tí wọ́n rí tí wọ́n bá àbí tí wọ́n bá ṣèdúpẹ́ ṣé kò ní yọ ọlọ́run ní jẹ́ pé gbogbo ẹbọ ká tètè sá fún kó tóbi pé òun wọ̀ ọ́ níparí tá a sọ lánàá ni tàrùgíbù fíìlì ìsáni mùtlákàn kan sọ̀wọ̀ àmà àìsù iná lọ àtàlà yòókù àhàdáwò ó náà ni dáadáa ṣíṣe ní gbogbo ìgbà aṣíálójú kòkòrò ká máa ṣe dáadáa ní gbogbo kí ni ó gbogbo ìgbà nítorí pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn olùṣèlérí lónìí ọlọ́run bá ń sọ fún wa nípa atẹ́gùn bó ń ṣe ń kó àwọn ẹ̀ṣú jòjọ tí ń gbàjọ tó wá jẹ́ omi tó wúwo tí atẹ́gùn ní wá ń darí ẹ̀ṣú jò lọ síbi tọ́lọ̀ ń fẹ́ kó rọ̀ sí ìran méjì nínú ilẹ̀ òun ló lè rọ̀ sí ilẹ̀ àkọ́kọ́ òun lòkú ilẹ̀ tó ti ṣá bí òjò bá rọ̀ sí i kókó bẹ̀ ó dìde irúgbìn bẹ̀ ó dìde yóò sì máa múrúgbìn dáadáa jáde ìran kejì ní ilẹ̀ òkó bójú jáde gẹ́gẹ́ bí ilẹ̀ òkúta tààrà tàbí òkúta wẹ́wẹ́ bójú rọ̀ sí jù bẹ́ẹ̀ lọ kò ní mú tó bá ti ẹ̀ wá pẹ̀lú ìlera díẹ̀ náà ni ó sì òwe àkọ́kọ́ nípa tòjò òun náà ni wípé bí àwọn irúgbìn yẹn ṣe dìde lẹ́yìn tí wọ́n ti kú náà ni àwa náà ó padà dìde tẹ́lẹ̀ kejì ó jẹ́ òwe láti ṣàlàyé kìfìrí àti mùsùlùmí àwọn ilẹ̀ tó dá yẹn tó múrùgbìn dáadáa jáde ni àwọn mùsùlùmí nígbà tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run àtànábì àwọn ilẹ̀ tí ò dá tí ò rírúgbìn mú jáde yẹn àyàfi pẹ̀lú ìnira àti díẹ̀ náà ló ń jáde fún làwọn kejì yìí nígbà tí ń gbọ́rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì òmìnkún òmìnkún jáde ní tẹ̀lé èso ìmọ̀lì òní jáde ọlọ́run fi ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní wa huwa alladhi yursilu riyaha bushran bayna yaday rahmati ọlọ́run ní ẹni tó ṣe pé Allah alladhi yursilu riyaha ó lẹni tó ń rán atẹ́gùn bushran bayna yaday rahmati atẹ́gùn yìí ó ń jẹ́ bushran ìró dùnú bayna yaday rahmati síwájú ìkẹ́ ọlọ́run ọba tó fẹ́ sọ̀kalẹ̀ ẹ sì rí pé lóòótọ́ tátẹ́gùn bá ti ń fẹ́ ìgbà ní atẹ́gùn tútù bá gbá ni òjò ṣe kí ni òjò fẹ́ rọ̀ èyí ni ó mọ̀ jẹ́ ìró òdòdó ṣáájú kí òjò yẹn gangan kó tó ṣe kíni kó tó rọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù Suratu Shura ọlọ́ni wà ó wà lẹ́lì yunazzilu al-ghaytha min ba'di ma qanatu wa yanshuru rahmatahu wa huwa al-waliyyul hamid ọlọ́run ni hatta idha aqallat sahaba ìsìnkọ́ọ́lá báyìí ni yóò máa lọ atẹ́gùn ni yóò máa lọ títí ìdá akọ́là sahaban tí ó fi gbé sahaban ẹ̀ṣú òjò ìkọ́ọ́lá tó wúwo ẹ̀dùpátẹ́gùn yẹn ṣe lọ yóò lọ kọlé ẹ̀ṣú òjò lókè táǹpé kurukuru cloud tó bá ti wá gbé kí ló jẹ́ kó wúwo torí pé omi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀lú orúkọ mi máa ń wúwo omi ní bẹ nínú ẹ̀ sùfìnẹ́ẹ̀ù bìbálàdé méjì tí ọlọ́run bá ní sùfìnẹ́ẹ̀ù bìbálàdé méjì tí a wá ti sáàkọ̀ yàsúkù sáàkọ̀ tó jẹ́ a wá fi tí a fà lọ sí ilẹ̀ kan tó jẹ́ ilẹ̀ aṣálẹ̀ bálàdé méjì tí ilẹ̀ òkú fa'anzalina bí ìlìmá à àwa sọ omi kalẹ̀ láti sánmọ̀ lè lórí yẹ pé a fi sọ omi kalẹ̀ fa àkọrọ́jìnà bí ìrìn kó lè samarot àwa fi fa oríṣiríṣi onírúurú àwọn irúgbìn jáde láti nà ọ̀lẹ̀. ṣe sọ́nu sọ́rọ́tù bá kọ́rọ̀ yá ayọ́ anẹ́s ẹ̀yọ́ mẹ́rin yàn. اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة أستغفر الله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ẹ̀sìn Olúwa yín ọba tó dá yín àtàwọn tó ti ṣáájú yín la'allakum tattaqun bóyá látara pé ìjọsìn fọ́lọ́run ẹ̀dẹ̀ ẹni tí ń bẹ̀rù Ọlọ́run alladhi ja'ala lakumul arda firasha òun lẹni tó tẹ́ ilẹ̀ ní pẹrẹsẹ fún yín ó ṣe ilẹ̀ ní firashan ìtẹ́ já alàbí lánàá kọlàpọ̀ ṣùgbọ́n àwọn afá aṣòpin yà láàrin kọlàpọ̀ àti já alà wọ́n ní títẹ̀sí yìí ká yí nǹkan padà sí nǹkan ni wọ́n máa ń sábà lò já alà fún ọlọ́run ló ṣe ilẹ̀ ní kíni ìtẹ́ kí là ń pè ní ìtẹ́ nítorí pẹrẹsẹ flat surface jẹ́bọ́lọ́ ṣe sọ nínú sọ́rọ́tù mólẹ́kù fámúṣú fí màná kìdì hàn wákòlú lè rísìkì wà ilé ìmùṣù ẹ̀rìn lọ lórí gbogbo agbègbè ilẹ̀ tẹ̀sí máa jẹ nínú ìsìnpá bẹ̀ irúgbìn ilẹ̀ èso bẹ̀ ọdún ẹ̀lẹ́padà sí. alladhi ja'ala lakum al-arda firasha was-samaa binaa ó sì ṣe sánmọ̀ ní àjà lórí wà á ń zàlà mínà sàmà ìmọ̀ àyàn pé ó mọ àjà ó mọ sánmà lé lórí wà á ń zàlà mínà sàmà ì ó wá ń sọ kalẹ̀ láti sánmà máa ń omi tó sọ fún wa nù sórọ́tù nábà àmà yàtọ̀ sàálùn wà á ń zàlà mínà lè mọ̀ ṣìrọ́ọ̀tì máa ń fàjájà à ń sọ kalẹ̀ láti inú ẹ̀ṣújò omi kan fàjájà tó dà wíì yìí omi òjò kọjá lé oru ọlọ́ni lè nókùnrí jàbí í kábán wà nàbáàtà láti fi mú òhù jáde àwọn èso oníhóró àtàwọn irúgbìn míì fàkọ́jà bí i nínú fámàrọ́ ti rískan lákàn kó máa jésì pápín ọlọ́run tún sọ́nù ayé mi wípé yóò máa jẹ́ ìgbádùn fún yín wálé á ní àmì kan àti àwọn ẹran ọ̀sìn yín àwọn ọmọ jẹ kókó jẹ́kọ́lọ̀ nígbà tó ń sọ ní wàjá náà tí alfààfà àti àwọn ọgbà oko tó kún fún igi tó bò ẹni tó bá lóko kòkó lónìí ẹ lè yé ọwọ́ wọn ó kànra wọn lọ tí ẹ bá ń lọ lábẹ́ kòkó òrùn ní báyàn alfààfà ọlọ́run ló ń lò ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá ní fàkọ́jìnà bíi mínkùnlé sàmàrọ̀ pẹ̀lú omi yìí àwa ń fa àwọn oníranran àwọn onírúurú àwọn oríṣiríṣi èso à ń fà jáde àwọn èso kan bẹ́ẹ̀ ń bí tí ò sí lápá alẹ́ bòmí ìbẹ́pẹ àwọn ìlú mi ò ní báwa náà ṣe ní dábínú níbi tó ń pèlé ṣòwò mọ́ká èmi ti gbìn rí ó hù ó so ṣùgbọ́n kò pọn ń rẹ̀ dànù àti mo dé kààrẹ náà mo tuntun nìkan tí wọ́n gbìn àṣé àwọn oníwádìí jìnlẹ̀ lágíríkì ni kò ní èso yẹn ò lè dúró àfi ibi tí ilẹ̀ tó bá gbóná ibi tó rùn ti gbóná janjan ní ó dúró tó fi lè pọ́n tẹ́yìn ó fi rí jẹ so ibi tójò ti ń rọ̀ ètò ń tutù kò ní dúró ń bẹ̀ research ti wọn ni ìbẹ́pẹ sì ní ṣé ló survive níbi tóun ti survive ṣó lè dúró ń bẹ̀ ìbẹ́pẹ yóò rọ̀ yìí torí ibẹ̀ ní ògùn sí yóò rọ̀ dànù. abẹ́ẹ̀rí dóngóyárò ti ń bẹ níbi ara fáwọn mi ò tètè mọ̀ pé dóngóyárò ni àwọ̀ ẹ̀ ti yí padà nígbà tí wọ́n sọ pé èèyàn àwọ̀ èèyàn wọ́n dẹ̀ tún fa táàpù sí o wọ́n ṣí mi ẹ̀rọ sí rọ́bà omi wà ń di ẹ́ o síbẹ̀ kò jọ dóngóyárò mọ́ òòrùn ń kọjá abẹ́ àpá òòrùn yẹn tó bá òòrùn aago mẹ́sàn-án bẹ̀ àbáago mẹ́wàá tó bá pa àtàrí eékún ètí ẹ̀ nínú fún ọdún wọ fún èkó lé ewé dóngóyárò yẹn wíníwíní báyìí ẹni tó bá lọ èmi rí lára fáyà mi lẹ́nu sà ó ti change kò fẹ́ jọ dóngóyárò mo wá ń wò mo fẹ́ jà wọn rántí pé á ah! mo wá ń wo kí ni ìdájọ́ ká já ewé wò tí ò jẹ ń kí n tiẹ̀ fi sẹnu pé ṣó korò kí ni ìdájọ ewé òun jíjá nu fi torí ọrọ haram ó ní ò jẹ ń jọ náà mo fi filẹ̀ sẹ́mọ̀ pé ó sàn kéèyàn ja kí wọ́n sọ pé aláàlì ni pé èèyàn ò ju kó já tán kí ní aráàmù ni kan àbí ṣé ń wá pa so ní tó fi jẹ́ pé kéèyàn máa ro nǹkan kí ìṣẹ̀rí àsọ kéèyàn tó ṣe nù mí látara bẹ́ẹ̀ ọlọ́ni kàdálíkà nukhriju lil mauta la'allakum tadakkarun gẹ́gẹ́ báyìí òun ni à ń jí òkú dìde lẹ́yìn ikú rẹ̀ ikú àwọn òkú yẹn ṣódíé la'allakum tadakkarun kẹ́ẹ̀bà lè máa rántí ìyẹn ni pé ń tọ́lọ́run ọba sọ yẹn òwe ló fi pa fún wa wípé bí ilẹ̀ ti dòkú nínú nínú suratul àlá sabbih isma rabbikal àlá sábàhà sábìhù sábìh subhana ọlọ́ni ṣe àfọ̀mọ́ fún orúkọ olúwa rẹ̀ àlẹ́ àlá ọba tó ga fíofío rẹ̀ tayọ gbogbo ìṣẹ̀dá gbogbo tí ń jẹ́ ẹ̀dá ìsàlẹ̀ ló Allahu ta'ala fawqal khaliqi ó wà lórí òkè arṣì ìsàlẹ̀ ìṣẹ̀dá ìsàlẹ̀ arṣì ní gbogbo ìyókù wà ọlọ́wọ́ wà lókè ẹ̀ arahman alal arṣì istawa tá a ṣàlàyé alladhi khalaqa fasawwa ọba tó ṣẹ̀dá fasawwa ó ṣe ẹ̀dá ní àṣepé ó ṣe níwọ̀ntúnwọ̀nsì apá wà níbi tó yẹ kó wà kò sì gùn jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alladhi khalaqa fasawa walladhi qaddara fahada lẹ́yìn tó ṣẹ̀dá lẹ́yìn náà ó tún wá pé bùbù ẹ̀dá fàhádà ìtọ́sọ́nà lọ bá kádàrá kálukú ọlọ́tún fún ẹ̀mí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nínú suratul balad la uqsimu balad ọlọ́run ní ùnàjìdáínì sheikh ní nínú ìtumọ̀ wàhàdáínà ùnàjìdáínì ó ní ọmọ tàbí ó ní nàjìdáínì yẹn ní ọyàn méjì tó wà ní àyà obìnrin ọlọ́run ló wá tọ́ ọmọ ọwọ́ sọ́nà tó fi mú ọyàn yẹn tí wọ́n bá gbọ́yàn fọ́mọ tó bá mú ta ló kọ pé kó ṣe mọ́ kó fà á kọ́ dárọ̀ kí nìyẹn fàhádà ìtọ́sọ́nà ọlọ́run nìyẹn ẹwà àwọn ẹyẹ tí wọ́n bá yé tí wọ́n pa tí wọ́n ń lọ nígbàtẹ́yẹ mi ò bá tún yé ọmọ yẹn ó yé kò ní rí ìyá rẹ̀ níjọ́ tí ń sàbà pé òun fẹ́ kọ́ṣẹ́ yẹn yóò sì mọ̀ àbí bẹ́ẹ̀ bá yé sínú tẹ́ kòròfó kọ́là bá bẹ̀ tó bá ti kó wọn fòye tó bá jábọ́ jábọ́ fúnra ẹ̀ nìyẹn bóyá àwọn èrùn àwọn nǹkan kan lè jẹ́ ṣùgbọ́n ẹ̀ tó bá yẹ fò tó bá gbé fò nù wọn tó lọ kìí ṣe pé yóò tún lọ máa wò ìyá rẹ̀ kan bóun fẹ́ kọ́ bí wọ́n ṣe ń yé àti bí wọ́n ṣe ń sàbá yóò máa àwọn onímọ̀ jìnlẹ̀ tí ń ṣèwádìí àwọn oníwádìí nípa àwọn ẹranko tí wọn kìí ṣe ẹran ọ̀sìn gẹ́gẹ́ bí ọ̀ni mo wò wádìí wọn kan lórí ẹ̀ ọ̀ni ń gbénú omi ṣùgbọ́n tó bá fẹ́ yé ẹyin ní máa yé kèé lóyún kò ní yé sínú omi yóò wá sí orí ilẹ̀ tó bá wá dé orí ilẹ̀ yóò fi ẹsẹ̀ rẹ̀ ẹ̀yìn yóò fi walẹ̀ tó bá wá walẹ̀ tán yóò wá yé sínú ẹ̀ yóò tún wá walẹ̀ bó ọ̀ní ó wá padà sínú omi ṣùgbọ́n àwọn ọ̀ní tí ó wá ayé yẹn wọ́n pọ̀ nígbàtí wọ́n ṣàfihàn wọn nínú fídíò wọ́n ó tó bí 200 300 1000 wọ́n pọ̀ gan láti inú òkun ni wọ́n ti wá in tí àwọn oníwádìí wá ló ṣe àwọn léèmọ̀ ni pé wọ́n táàkì àwọn ọ̀ní yẹn àwọn ọ̀ní ò sì mọ̀ wọ́n nígbàtí ó bá di àsìkò òjò bí àrá bá ṣe ń sàn yẹn ni ẹyin ó máa pa nínú ilẹ̀ tójò bá ti ń rọ̀ àwọn ọmọ ọ̀ní yẹn ó wà lu ilẹ̀ jáde wọ́n ní tó wá yà wọn lẹ́nu ni pé àwọn ìyá wọn ó wà wá sórí ilẹ̀ láti kó wọn ṣùgbọ́n tó yà wọn lẹ́nu pé báwọn ọmọ yẹn bá ti ń bọ̀ ìyá tó yí ẹyin yẹn gangan ni àwọn ọmọ yẹn ò lọ bá kò ní lọ bá ìyá mi báwo ni ọmọ yẹn ṣe wá dá ya mi mọ̀ alẹ́bí kọ́dárọ̀ fàhádà ọlọ́run ló pé bùbù ó kádàrá ó sì fún kálukú ní tọ́sọ́nà ẹ̀ bẹ́ẹ̀ wà lẹ́dí akọ́rọ́jà lèmọ́rọ́ á ọlọ́run ní akọ́rọ́jà lèmọ́rọ́ á òun ni ó mú hù jáde láti inú ilẹ̀ àwọn koríko fọ́jàálẹ̀ ugu sáà àháwá ó tún wá padà bí tó gbẹ tó di dúdú tó rẹ̀ dànù ṣùgbọ́n lọ́lọ́wọ́ à ń sọ ń bí pé nígbàtí gbogbo ẹwà rẹ̀ dànù tí ẹ̀ bá nú oko gbogbo ó ti di réoré àwọn màálù ti jẹ gbígbẹ náà kò sí nǹkan kan lẹ̀ nígbàtí ó jò ó báyìí akọ̀rọ̀jà bí ìmìnà tamarot lisbon lákùn wà láì gbogbo kókó bá tún dìde ẹ̀yin ẹ wo yóò dìde ni ọlọ́run wá ní gẹ́gẹ́ báyìí la ṣe ń jí òkú dìde gbogbo àwọn tó ti kú tó ti jẹrà tẹ́rò pé bóyá wọn ò ní wá mọ́ lójú yín náà ni kókó ti hù lẹ́yìn tó ti kú à ń fi ń ṣàpèjúwe fún yín ni pé gbogbo àwọn òkú tó ti jẹrà tégungun wọn ti kú hẹ́hẹ́ wọn ó padà sọjí. ṣàbá àwọn kèfèrí sọ wípé àìdá kùnà ìdánmà náà kírọ̀ ṣé nígbà tí àwa má ti di egungun ìdọ́mán egungun kan ná hírọ̀ tó ti kù hẹ́hẹ́ torí pé àwọn Yorùbá yìí sábà sọ pé egun jẹrà ṣe àgbé yóò mọ̀ kù dànù ni ẹran ti jẹrà egun ti kù ó ti kẹ́ fún ṣégbà náà la fẹ́ wá sáyé ṣe mọ̀ pé sọ́rọ́tù ná báyìí gangan àlàyé ntọ́lọ̀ ń fẹ́ ṣe ń bẹ̀ ni pé ìgbéǹde ń bẹ onítọ́lọ̀ ń fẹ́ ṣe fún wa ń bẹ torí pé Ọlọ́run ní àmà yàtàsá alóhùn yàtàsá alóhùn tàsá àlà yàtàsá alóhùn pé mùsàrọ́kà báyìnà ìsìnẹ́lì fàákà mùsàrọ́kà báyìnà ìsìnẹ́lì fàákà náà àwọn tí wọ́n ju bí méjì lọ wọ́n ń ṣe ìtàkùrọ̀sọ láàrin ara wọn wọ́n ń ṣe fàǹfà láàrin ara wọn wọ́n ń ṣe ìfomijomitoro ọ̀rọ̀ láàrin ara wọn wọ́n ń ṣe ìyírí ọ̀rọ̀ wò láàrin ara wọn amáyàtọ̀ sáàlù kí ni wọ́n ń fà kí ni wọ́n ń béèrè lọ́wọ́ ara wọn a ní nábà ilẹ̀ àbíìm ọlọ́ni ẹ̀mọ́ wá wò wọ́n yẹn àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn àwọn kèfèrí yẹn a ní nábà ilẹ̀ àbíìm nípa ìròyìn ńlá náà ni kí ni ìròyìn náà ọlọ́run ò tí ì sọ aládìí ń fi hìmọ́ kútálì fún un lórí tí wọ́n ń béèrè yẹn tí wọ́n ń fà yẹn ẹnu wọn ò kò lórí ẹ̀ kálá ọlọ́run níbẹ̀ tí ẹ̀kọ́ ọ̀rọ̀ rí bí wọ́n ṣe sọ yẹn ṣàyà àlàmóhùn in tí wọ́n ń sọ pé kò rí bẹ́ẹ̀ yẹn wọ́n ń bọ̀ wá mà fún mọ̀ lẹ́yìn náà kálá rárá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣàyà àlàmóhùn wọ́n ń bọ̀ wá mà ọlọ́run á pa ọ̀rọ̀ yẹn ti sẹ́gbẹ́ kan ó wá gbé àlàyé wá tí ó jẹ́ kí làákàyè wọn ó lè gbọ́yé alámẹ́jẹ́ alílẹ̀ àrùdọ́mì hádá ṣá ò ti ṣẹlẹ̀ nítẹ́ fún yín bí wàlìjìbáàlà àtàwọn òkè àwòtádá lẹ́ẹ̀kan wàkọ̀lákọ́nákùn àzíwájá ajá ní takọtabo wàjàánà nawmakum subata a ṣe oorun yín ní ìsinmi fún yín wàjàánà layla libasa a ṣe oorun ní dàbúra fún yín wàjàánà nahara ma'asha a ṣe ọ̀sán ní ìwájẹ mu a ṣe òru kọ́rọ̀ yín má bàa di orí iṣẹ́ la gbó kú sí torí bọ́lọ̀ bá ní ká máa ṣiṣẹ́ ká máa sinmi kù sẹ́ni tó lè mú wa gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe sọ pé tóòrù bá ru tó ń bá ní kílẹ̀ òmọ̀mọ̀ talẹ́ntì òmùmọ̀lẹ́wà bílẹ̀ bá sì mọ̀ tó ń bá ní kókùnkùn mọ́kùn ta ló lè mókùnkùn wa wàbàná iná fákọ̀kún sábẹ́ à ń ṣì dáadáa amọ́lẹ̀ yìí lórí àwọn àjà méje ṣì dáadáa tí wọ́n lágbára kò sẹ́ni tó lè fọ́ sánmà kó wọbẹ̀ láyé ó sì láwọn ẹnu ọ̀nà wọn ò sì ní í ṣí fẹ́nì kankan àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nígbà táwọn ẹbí ṣe mìíràn tó gun sánmà wọ́n béèrè lọ́wọ́ jùbìrì pé ṣé wọ́n ti fún láàyè wọ́n ti fún ànábì láàyè láti wọlé ọmọ tó wà ń bẹ̀ lè mọ المعصرات máa ń fàjájá à ń sọ kalẹ̀ láti inú omi tí ń dá wìwìwì nínú bí i àbáwọn nàbáta láti fi mú òhù jáde nínú rẹ̀ àwọn arúgbìn oníhóró àtàwọn arúgbìn mi bẹ́ẹ̀ àti àwọn ọgbà àwọn oko tó kún fún igi tó bò tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan ọlọ́wà ni ọlọ́wà padà síbi ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ látòkè iná yàwó mọ̀lì fọ́sùlì kánà mi kọ́ta ọjọ́ ìpínyà yàwó mọ̀lì fọ́sùlì ìhun náà lọ́jọ́ gbèǹde kánà mi kọ́ta ó ti lásìkò ẹ má dára yín láàmú ṣùgbọ́n ẹ̀ màsìkò yẹn ọlọ́ni èmi gangan nù sọ́rọ̀tù tọ́ á mo fi pamọ́ débi pé mo fẹ́ fi pamọ́ fúnra mi àkádù and òfìà mo fẹ́ fi pamọ́ àlànẹ́sì fúnra mi gan kéde kó fi pamọ́ èdè nìyẹn o ah mo fi ṣun pamọ́ ní oko èmi gan fẹ́ lè mọ́ dábẹ́ mọ̀mọ́ ìyẹn pé lẹ́yìn èmi nìkan kò sẹ́ni tó lè mọ́ bẹ̀ ní ti ń tú sínú ni ìyá ọmọ yóò ń fákò fi súúrì fatatuna àfúwájá ní ọjọ́ tá a fẹ́ atẹ́gùn sínú wo ìyẹn tá a fọn fèrè àwọn àfáà ní mọ̀lẹ́kà tí ó fọn fèrè yẹn ni anábì gan sọ fún wa ní ìsọ̀rọ̀fíìlì ìwò yẹn wọ́n ní ibẹ̀ gan ni àwọn àrùwá àwọn ẹ̀mí yẹn ó ti máa jáde lọ sínú ara kọ̀ọ̀kan tí ó ti máa dìde fatatuna ẹwà máa dé àfùwájá níjọ níjọ yàwó máa yóò fa òfin sórí pàtàkì ní àfúwájà wà fún ati àti sàmẹ́ù fàkánẹt àbíwábà àṣì sánmọ́lẹ̀ yóò dẹnu ọna wàsú irọ́ tí gbogbo àwọn òkè tẹ́rí yẹn àmúrin lọ fàkánẹt sàrọ́bà yóò dá ń pe náà dandan ni ó dà bẹ́ẹ̀ bá dílé òjò àlùkìyàmọ̀ yóò rò pé òkè ń bẹ kò sì sí ń bẹ torí pé ti wàánu làákàyè pé òkè ń ń bẹ ó sì ti lọ sóyè rọ́tí lè jìbálù fàkánátì sàrọ́ọ́bá ọlọ́wà ní iná já ànámà kánátì mìírí sọ́ọ́dá iná já ànámà olúgọ nítọ̀ gíínà fún gbogbo olùkọjá àlà màá bá níbùsẹ́rí sí làbèsí iná fi àkọ́bá wọ́n gbé bẹ̀ fún àkọ́b jámù ní àkọ́b yẹn o hikba pé wọ́n fún àwọn ọdún tí ò níye gbére ni wọ́n ṣe ń bẹ́ẹ̀ labisina fi akini àkọ́bá láyádókúnà fi abárúdá wà láṣàrọ́bá wọn ò ní tọ́wò nínú ná bárúdá tútù kankan ò ní kàn wọ́n lẹ́nu wà láṣàrọ́bá àmúṣẹ̀mí kan ò ní jẹ́ tiwọn ilá hamiman àfi omi gbígbóná jálùdù jálù fún omi jálù ìfún jálù ẹ̀dọ̀ wọ́n gọ̀ sáàkan àti wọ̀núwọ̀jẹ̀ omi ẹ̀gbin ni wọ́n mú jàsá àwọn wífáàkọ́ ẹ̀san tí wọ́n gbà yẹn ṣe déédéé tí wọ́n gbélé ayé ṣe ọlọ́run ọba yìí ṣọba àbòsí iná ń kánú láyárí júnà ìsáàbà wọn ò gbàgbọ́jọ̀ gbèǹdé bẹ́ọ̀ wọn ò nírètí ìṣirò iṣẹ́ wọn láyé wọ́n lè mú ọmọ èèyàn kí wọ́n bẹ́ lórí torí pé wọ́n fẹ́ lo ẹ̀jẹ̀ rẹ̀ ní ẹ̀dẹ́ lọ́dún kan kí ló dé tí mo dákọ̀ lóye o àwọn èèyàn lè rò pé èèyàn kùnkùn ni wọ́n anyway mo ń bọ̀ láti tí èèyàn bá ń bọ̀ tó bá wọbẹ̀ láti ibi water works yẹn èèyàn lè gbàbẹ̀ wọ̀lú kó tó débi òkè gá ṣẹ́rí kòtò kan bẹ níbi ọwọ́ òsì ń bẹ̀ báyìí àwọn èèyàn wá pé síbẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ mú á lọ wo bẹ̀ obìnrin wèrè kan máa ń jókòó ń bẹ̀ mú dẹ̀ mọ́ ṣé wá rí obìnrin yẹn wọ́n pa ó ranjú síbẹ̀ ní tó yà mí lẹ́nu ni pé wọ́n gbé wọ́n wá wọ́ lọ síbi òkúta kékeré kan ìtàn ẹ̀ wọ́n wá gbé lórí ẹ̀ wọ́n sì gé péw ní tí wọ́n mú lọ náà ní ẹsẹ̀ yẹn débi ìtàn yẹn wọ́n gé wọ́n mú lọ kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọn ò gbà pé ìjọ kan ń bọ̀ táwọn ó ṣe ìṣirò ẹsẹ̀ táwọn déhùn ẹ dédé rẹ lómi kí lẹ́rìí tí ó ṣẹlẹ̀ sí wọ́n ti sọ pé wọ́n pa wọ́n lànú ẹ̀ wọ́n kó kìnnìkan lọ ẹlòmíì wọ́n ni wọ́n fa ojú ara rẹ̀ lọ ẹlòmíì wọ́n ni wọ́n fa ọyàn ẹ̀ láyárjú náà hisaban wọn ò retí báwọn ó ṣèṣirò iṣẹ́ wọn wàkàdàbù bí ayatina kìdáàbà wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba ní ògidì irọ́ kìdáàbà wàkàdàbù bí ayatina kìdáàbà maf'ul mutlak nígbàtí wọ́n bá ń fi ṣe tàókìdù fíìlì oníwọ́pẹ̀ ní maf'ul mutlak kàdàbù kìdáàbà kọ́lọ̀ tó wá àwọn ọmọ àlìjánà iná lè mọ́ta kí iná ma fáza hada ikọ̀ wa ànáàbà wàkàwà ìbà àtọ̀rọ̀ọ̀bà wàkà sàndìhákọ̀ láyàsìnàrúnà fi hà lágùn àwàlá látàrí bẹ́ẹ̀ tó ń fàyọ náà ní ọ̀rọ̀ yìí ọlọ́run ló ń fi fún wa ní ọjọ́ ń bọ̀ ìparí yẹn lọ́rọ̀ ṣẹ̀ wá padà o wípé in sọ pé kò sí yẹn ó wà ẹ sì rí gbogbo ohun tí Islam kò ju mẹ́ta náà lọ tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ pé kí ni kò láásọ kí ni eréfè tàbí ṣókí tí Islam ń sọ láyé sọ fún wọn pé mẹ́ta náà ni alákọ̀ọ́kọ́ ni tawhid ẹlẹ́ẹ̀kejì ni risala ẹlẹ́ẹ̀kẹta ni kìyàmà ìdí nìyẹn tánà bí sọ pé suratul ikhlas thuluthul quran kúlúwàlá ànábì ní ìdásí mẹ́ta quran nítorí pé ó kó ìdá kan nínú tí kùránì wá sọ òun náà ni tawhid ọ̀rọ̀ tawhid ní sọ́rọ́tù ìkìláàsì sọ ìdí tó fi jẹ́ sólòsù nìyẹn rìsáàlà lẹ́lẹ́ẹ̀kejì rìsáàlà pé ọlọ́run rán àwọn òjíṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé ìgbéǹde ń bẹ lẹ́yìn ikú sọ́márì iṣẹ́ ìsìláàmù nù ni torí náà tẹ́yàn bá ti lóhun gbọ́jọ́ gbéǹde ó ti deny one third of Islam tó bá gbà pé òkú ó jí lẹ́yìn tó bá kú ó ti pè é nírọ́ ìdá islam sí mẹ́ta ó wá ní ìlàta rẹ̀ irọ́ ni ẹni tó bá ní kò sí tí ń jó jíṣẹ́ ṣùgbọ́njọ́ gbéǹde wà tàwíìdì náà wà ó dá islam sí mẹ́ta ìlàta rẹ̀ ó pè é nírọ́ ṣùgbọ́n òfin wá ní pé tó bá ti pè yọ̀kan rọ́ gbogbo ẹ̀ náà ló ti pè nírọ́ òun torí pé ẹnìkan náà ló sọ mẹ́ta ó wá ní ilé correct méjì yóò tó ń sọ ní pókùrọ́ lẹni tó ń sọ̀rọ̀ yìí torí tí wọ́n fi ń pèyàn ni pé ọ̀rọ̀ ẹ̀ sì ní gbẹ̀rí èyí tí wọ́n máa ń sọ ọ́nà hadith pé pé hadith nígbàtí wọ́n wo sílísálà àwọn tó gbà díìsì wá ẹni gbọ́ lẹ́nu ẹni orúkọ ẹnìkan wọ́n wá ń bẹ̀ tó jẹ́ pókùrọ̀ tá a mọ̀ pókùrọ̀ ni àdíìsì yóò di mọ̀ọ́dọ́rù ṣùgbọ́n tó bá yẹ pé alimutahamu bìlì kádìbì wọ́n fi ẹ̀sùn rọ́kàn yóò jẹ́ àdíìsì dọ̀ífù shadid tó lẹ gan kò sì lè dé hasan láéláé kódà kí wọ́n kó ẹgbẹ̀rún rẹ̀ jọ ṣùgbọ́n dájẹ́ min haisul hips kọfù àbí kọfífù eh, hips kó há nǹkan sórí kò lè há dáadáa àdíṣẹ́ ọmọ jẹ́ dọ̀if tọ́ánù yẹn ó wá látara hips tàbárí irú wọn bí mélòó kan eléyìí tó gbàgbé eléyìí ó rántí yóò di Hassan nìkan ìrí nítorí bẹ́ẹ̀ áyà yìí tàn rí yẹn ó ń sọ̀rọ̀ nípa ìdá mẹ́ta kúrán ọlọ́run wá ní wàlìbáládù tọ́ yíbù ìlú dáadáa ó náà nílẹ̀ dáadáa yáhùrújù nàbátùú bí ìdní rọ́bì nàbátùú àwọn irúgbìn rẹ̀ yáhùrújù bí ìdní rọ́bì wọ́n máa ń hù jáde látinú ilẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀dẹ̀ ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ pẹ̀lú kíni àṣẹ ọlọ́run ló bá ẹ̀yin náà ó lo kóńgbà míì wọ àtọ̀rẹ́ rẹ̀ ẹjọ́ gbin àgbàdo àgbàdo tí ẹ ibì kan náà lẹ́sì ti ra tí ẹ yóò hù tí ẹ ò ní hù ìgbà míì tí ẹ ó hù tí ẹ ò ní hù ìgbà míì nínú oko kan náà àgbàdo tá a gbìn àwọn kan ó hù àwọn kan ò ní hù tẹ́yàn bá sì lọ wọnú lẹ̀ yóò sì tún bá kóró ń bẹ̀ kò ní jẹra ọkẹ́yàn máa sì gbé bóyá nǹkan kan ló jẹ kò sì ní hù torí pé ọlọ́run ò fún láṣẹ láti hù ẹ wo bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ húhù ẹ́ nígbà tọ́lọ́run bá sọ wípé ilẹ̀ máa fọ́ ilẹ̀ máa sán nígbà yẹn ni àwọn nǹkan yẹn máa hù mo wá máa ń wò tí àwọn tó ń hù bá jáde lóòótọ́ ẹ rí pé yóò gbé iyẹ̀pẹ̀ yẹn sórí ilẹ̀ yẹn ó wà rọra sán ẹ lọ wò padà yẹn tó bá ti mọ̀ nípa oko tó bá sì mọ̀ wá fọwọ́ kan orí tó ti ilẹ̀ yẹn jáde wàá rí pé yóò rọ̀ yóò kàn bàjẹ́ ṣé kinní tó wá rọ̀ yìí ló ti ilẹ̀ mi mọ̀ bóyá ti ṣàgbéyàwó tí mo ń sọ yìí ẹ̀wà tàbá tó bá fẹ́ jáde yóò ti yèpẹ̀ tó wúwo tí ẹ̀ bá sì ra fọ́ọ̀kan yóò kàn bàjẹ́ ni ṣé kinní tó wá rọ̀ mú lọ́múlọ́ èló lágbára láti tì í èyàn ní ń fi ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ múlẹ̀ wípé bí ní rọ̀bìhìn pẹ̀lú àṣẹ olúwa rẹ̀ níbi ń jáde wà ládé kọ́bùsà láyà kúrújù ìlànà kìdá ṣùgbọ́n lẹ̀ ò dáa kò ní mú nǹkan kan jáde ilá nákídá nákídá wọ́n ní alẹ́ṣùrù ẹ́ ọ̀sọ́rán ìnira ó sì tún túmọ̀ sí kọ̀lílá díẹ̀ a jẹ́ pé kò ní mú irúgbìn kankan jáde àyàfi pẹ̀lú ìnira díẹ̀ náà ni ó sì mú jáde ọlọ́ni kàdálíkà ẹ mọ́rò pọ́rọ̀ ọ̀lẹ̀ là ń sọ gẹ́gẹ́ báyìí nusọ́rífúlì àyàtì ni a ń ṣe àlàyé àwọn àmì wa lè kọ́ omi yashkurun fún àwọn tí wọ́n ń dúpẹ́ àwọn tí wọ́n ń dúpẹ́ fọ́lọ̀ àwọn wo nìyẹn àwọn mùmìní àwọn lọ̀rọ̀ ilé yé ẹni tí è bá ṣe mùmìní kò ní iye àwọn àfáàní tọ́lọ́wọ́n bá ń sọ ń bí àpèjúwe mùmìní àti kèfèrí ni òjò tó rọ̀ yẹn o ní ọ̀rọ̀ ọlọ́run o ní alukuran Onisuna anabi, ànábì àwa méjì lágbọ́ lórí ilẹ̀ mùmìnì gbọ́ kèfèrí gbọ́ ó so èso ànábì náà sọ́nà hadith ó so èso rere jáde lára mùmìnì ó láfi ní mọ́nì tá à ń ṣe dáadáa ṣùgbọ́n kò mú èso dáadáa jáde lára kèfèrí tó bá sì mú wá ìlera ni díẹ̀ náà ni ó jáde ńbẹ̀ ẹ wo òwe tọ́lọ́run pa fún wa ní Suratul Baqarah nígbà tí ń sọ̀rọ̀ àwọn mùnáfìkì ọlọ́run ọba ní yakadu lè bárúkú yakutọ́fù abẹ̀sọ̀rọ̀ um kú lámà lórí bóun bá mi kà adọ́ adláhùnmọ̀ ṣàwùfíì wà ìdá adlámà àléhìn kọ́mú wàláwò ṣá àlọ́ ulàdáhábà bí sàmùín wà àbẹ̀sọ̀rín iná lọ́ha àlàkùnlé ṣe nǹkan dì ẹwọ̀rọ̀ ibi tó ti bẹ̀rẹ̀ ni pé ó ń sọ̀rọ̀ àwọn mùnáfìkì ó ní àwòkàsọ yìí bì mínà sàmáì fíì zulumatun wàrọ́dún wàbárù àpèjúwe ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí àgbà ńlá òjò àgbà ńlá òjò tí ń sọ̀kalẹ̀ láti sámà fíì ń bẹ́ńbẹ́ zulumatun àwọn òkùnkùn wàrọ́dún àti àrá wàbárùkún àti mọ̀nàmọ́ná táwọn àlọ́rin pè lẹ́tìmọ́ àwọn àbá aníṣẹ́ rí òjò tí ń rọ̀ yẹn wọ́n ló ní ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àrà ń bẹ́ bàbá bẹ̀rẹ̀ zìnà ń zìn ẹni tó bá jó ní zìnà ń zìn ọ̀rọ̀ yẹn bí àrà ni ó máa ṣe létí ẹ̀ gbá ò bí ká sọ tábá bẹ̀rẹ̀ sí sọ ìyà tí ó jẹ àwọn oníṣìnà jọ gbéǹde ọ̀rọ̀ yẹn ó máa dún létí ẹ̀ bí àrà ni kò ní fẹ́ gbọ́ yóò máa fọwọ́ betí yaj'aluna asabi'ahum fi adanihim minas sawa'iqi hadara al-maut ẹ̀rì tẹ́lómi tàbá tún ṣe wáàsí yóò fò dìde ní wáàsí yẹn ń lọ nìyẹn kò fẹ́ gbọ́ torí ìyà tí wọ́n ní yóò jẹun agbára olè mọ́ ń bẹ̀rù kò fẹ́ gbọ́ kìíní yẹn máa ń lọ nìyẹn wéwéwéwé ọlọ́wà ní wà lọ́ umuhitum bil kafirin so wọ́n á ní kúlàmà adọ̀ aláwọ̀mọ̀ ṣàòfì wọ́n ní tí ó bá tàn mọ́lẹ̀ fún wọn wọ́n rìn inú ẹ̀ wọ́n ní ó ní ẹ̀kọ́ kan táwọn mùnáfìkì máa wúlò fún mùsùlùmí tí wọ́n ṣe dáadáa ìmọ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ kan máa wúlò fáwọn náà wáìdà azlama aléhìn ṣùgbọ́n tó bá tún ti ṣókùn kọ́ mú wọ́n tó dúró sójú kan ọlọ́run ní tó jẹ́ pé wò ó ní làdáàbà bí sámọ̀ ìhìn pátápátá lójú wọn ò bá fọ́ etí wọn ò bá sì di yanyan a ní rí wọn lára wa mọ́ ṣàpẹ́ mùnáfi kí kèfèrí lòun gangan ṣùgbọ́n kò ṣeé pè ní kèfèrí torí pé àwọ̀ wa lówọ́ àwọ̀ mùsùlùmí ẹ̀bọ́n ló ń kírun kèfèrí ń kírun ẹ̀bọ́n ló ń bá wa gba Ramadan kèfèrí ń gbàwẹ̀ ẹ̀bọ́n ló bá wa ṣiṣẹ́ ájì kèfèrí ń ṣe ájì ọbọ̀ ló ṣe fẹ́ pè ní kèfèrí àwọn ènìyàn àfáyé ìsẹ̀ni ọlọ́run àwọn ọmọ bàbá yìí ń kírun ṣe gbẹ ṣùgbọ́n ìdẹ̀hárù lè islam ni àfihàn islam wa ibi tọ́nù lè kúfúrì kúfúrù gan bẹnu ẹ̀mí ẹ̀ olọ́lọ́n fi ní fíkù lúbi marot àrùn bẹnu ẹ̀mí wọn kí láàrùn yẹn ó ní kúfúrù ìfẹ́ kúfúrù wà ń bẹ ṣùgbọ́n àǹfààní kan ń bẹ tó ń rí láàrin mùmìnì kò jẹ́ kó lè gbé kúfúrù yẹn jáde níjọ́ tí ọwọ́ ẹ̀ bá tẹ́kù dà yóò gbé kúfúrù jáde ṣùgbọ́n orí àǹfààní kan bóyá ó léṣèlú kéèyàn jọmọ lọrin ní ìsìn kéèyàn wá ní mẹ́ta lọ́kan o mímọ́ o òun fẹ́ contest òun fẹ́ jẹ chairman local government nílọrin sàn pé àfi kéèyàn ó lọ di mùnáfìkì ń bẹ̀ yẹn kó bá wọn lọ mọ́ṣáláṣí kó kó tẹ̀sùbá àbí mẹ́ta sọ́rùn níjọ yídì kó lọ dúró wájú kí gbogbo èèyàn orí ọpọ wáyídì ó fẹ́ jẹ chairman local government ní ìmọ̀ wá ní ẹgbà jésù lọ́lọ́pọ̀ òní jẹ nkankan so ibẹ̀ yẹn mùnáfìkì máa pọ̀ ń bẹ̀ torí pé wọ́n mọ̀ pé níbi èèyàn ò ní jẹ lẹ́yìn ò bá jẹ mùsùlùmí irú ẹ̀ ní máa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ẹ̀rẹ̀ lómi ní ìsìn tó bá dé ní òní kí ní lòun náà yóò àmọ́ ìpìtàn òun tí òun mọ̀ ṣẹ̀sìn ní ìsìn ó lè wá kírun gan torí pé ó ní àǹfààní kan tí ń wá lọ́dọ̀ mùsùlùmí so yóò ṣe ìbìtọ́lù kúfùrù yóò fi kìfìrí sínú ọlọ́run bá lè kí ọláwá sọ fún wa níparí àyà ìpè kàdáàlìkà ọlọ́wá ní kàdáàlìkà ló sọ́rí ìfúlẹ̀ àyà ti kọ́ omi yashkurun gẹ́gẹ́ báyìí òun náà ni a máa ń ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn ìjọ tí wọ́n ń dúpẹ́ fọlọ́run kọ́lọ́n kó ṣe ìyẹn àtìrẹ ní ọ̀kan nínú àwọn ìjọ tí ó máa dúpẹ́ òkú ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما ọlọ́run ọba àlejò ọlá àwọn ọ̀rọ̀ rẹ jẹ́ kó kún wa lójú èyí tó bá takò ọ̀rọ̀ rẹ má jẹ́ kó wù wá lọ́hùn tí wọ́n bá ti ń sàlàyé kùránì yóò máa rí dé sí lára wa jẹ́ kí a máa gbọ́ ní àgbọ́gbà àgbọ́múlò ọlọ́run kó sì jẹ́ kó ṣe wá láǹfààní láyé ní ìlékọ̀rọ̀ sàárè àtijọ́ gbìyànjú kíánà ọlọ́mọ sì ní balẹ̀jọ aburú fún èmi àti ẹ tá ń gbọ́ pẹ̀lú ògùn ọlọ́run látọ̀lá àyà tó tẹ̀lé tọ́lọ́run ti sọ̀rọ̀ ànábì nóòhù ibẹ̀ láti bẹ̀rẹ̀ ibẹ̀ ni tán ayé ó ti wá bẹ̀rẹ̀ láti mọ kí ní ṣẹlẹ̀ láyé tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé tí nóòhù fi dé kí ló wá ń ṣẹlẹ̀ nígbà ayé nóòhù ǹjẹ́rú ẹ tún wà àwọn nǹkan wọ̀nyẹn ní kùránì òràn wà létí inú sọ́rọ̀tù A'raf inṣá allahu lọ́la ọlọ́run kó ṣe ní rọrùn fún wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh